Ìkọ́ra wa yọ orúkọ ní àwọn ọ̀pọ̀ ìsìláàmù, orúkọ ni wọ́n ń tapò. Ìsìnkọ́ra wa ní orúkọ orúkọ ní àwọn ọ̀pọ̀ ìsìláàmù ń tapò. Orí ẹ̀, ilé wọ́n tàbò ọ̀nà lè máa fi orí ìjọ ẹgbẹ́ àwọn mùsùlùmí lò ilé ìsinmi ṣọ́ọ̀lá ọ̀rọ̀ tí a ti sọ lọ́pọ̀lọpọ̀ àwọn àyè ní oṣù àtúgbò báyà àwọn àpótù padà tí wọ́n sọ fún wa ní táwọn àfáàtìmọ́dé sónà tí wọ́n dúró lé lórí o èsì pípẹ́ wà lábúkọ̀ bá ìyẹ̀ má jò pọ̀ kò sí ní bẹ́lá ìsì òkúrúkọ ní oṣù lè ní òkúrúkọ ìlàwọ̀ ẹranko lókòtẹ̀ síbàs lókòtẹ̀ kíìmù sọ̀rọ̀ pé àtọ́lá ilé kọ́ ni òun kọ́ ni iṣò táwọn àbára sábà bára wọn pa àbí tí wọ́n táwọn tí wọ́n jẹ́ pẹ́pẹ́jẹgbẹ́ rúṣí interaction pẹ̀lú àwọn mùsùlùmí lọ́nà tí ọlọ́mọdà náàbí ọ̀fẹ́ ẹ̀ẹ́ ma fọ́sí àwọn mùsùlùmí sí ọlọ́mọdà náàbí ọ̀fẹ́ àbí ìgbà kúrò láwọn lórí wíwá ìtẹ́ ìrìnsẹ̀rí ìtawà àti ṣe ọlọ́sí ti láti kúrẹ̀ kó ṣe lóbẹ́ tòkílẹ̀ ń pọ́jà àwọn èèyàn sí kílẹ̀ gbogbo àwọn èèyàn sí gbogbo tí ó jẹ́ àwọn tí ó jẹ́ ìyẹn ni ìbámu jẹ́ tí ó wà lára sáko wa wọ́n bá sára ló mọ́ muslim ìfàkọ̀ jẹ́yàlúwẹ̀lẹ́ ìfàkọ̀ muslim ìfàkọ̀ dáwà kù so ìkú ìjẹ́ ìfàkọ̀ dáwà kọmìtì náà ní kò sí wàhálà Ẹ̀bá jẹ́ fún ọmọ kọmìtì, òbí gúrù kọwàá ìwọ̀n gúrùkù, wọ́n ti lọ sí ìjọ ọmọ ọmọ kọmìtì ẹgbọ́n ìgbàtí ó kọmìtì, tó gúrùkù ọlá ní kò sí ìṣùgbọ́n ẹgbẹ̀ẹ́gbẹ̀, tó kò sí wàhálà èdè lábẹ́ ọkọ̀ lábẹ́ àìkọ́ nǹkan yóò tó àti àìmọ́ tí ìrìn àti ìrìn àti ọkọ̀ mọ́tò ní ọ̀sán lọ́wọ́ tó wọ́n wà lẹ́yìn náà Thank you. Every worship to you, one that has to live in your life, that loves me and taking the care of taking the match. I want to try everybody. No, no, no. Ọ̀dà Sọ̀tùmọ́ wá tàbí kẹ́sì ilé sí àti ìbẹ̀rù ọlọ́run sí bẹ́ẹ̀ni ilé ẹni mọ́ wà lè dára kan kò lórí àbá àbáyé bẹ́ẹ̀ bọ́ọ̀lì. Tó bá ní ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ìtọ́ta àti sọ pẹ̀lú ìyọ̀kan, wọ́n lè sọ́kọ́ sílẹ̀ ẹgbẹ́ kan lẹ̀. Wọ́n bá ti sọ́ọ̀tù àwọn ilẹ̀ yìí. Àwọn ọmọ kí ó máa gbọ́ ẹni sọ̀sọ̀ fún wọn. Ọmọ ìyá lóbìnrin tí òun bá sọ́tà kó máa ya fọ́tò rẹ̀ lẹ́yìn ẹgbẹ́ kan. Ẹ́ tó máa wo bímù náà, àwọn ìyá wọn ló pàdé. Lẹ́yìn náà, ó tún máa gbé mọ́tò sí online àti bẹ́ẹ̀ lọ. Eléyìí kìí ṣe àpàtí ọjà nọ́mbà àìsí ìgbà lè sọ ní pé bóyá ọmọ ìyá yẹn lóbìnrin ò sí ìmọ̀ ojú tí ẹ̀sìn fi wò ó tó bá mọ ojú tẹ́sìn fi wò á mọ̀ pé kìí sàṣàkọ̀ ọjà ní àgbègbè ọ̀rọ̀ èsì lẹ́yìn àwọn ilé ìfúnmùsí ayé ìlú ilé ìfúnmùsí ayé ìlú ẹ̀bá lè sí ìlú ìwáṣe obìnrin nìkan mọ́ sọ pé náà lè délé ní ọkùnrin gánà ọkàwó mọ́mọ́ ló dá báyìí ọwá gbé bọ́tọ̀ rẹ̀ sí gbogbo ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójú ayé ànábì sọ́rọ̀ bọ́ ẹ̀sọ́lá ọkùnrin kan bẹ́ ó sì gbọ́lẹ̀ ó sì pupa lẹ́yìn ó sì gbọ́lẹ̀ lọ́mọ dá lọ́kàn ó lò ló nípa ìgbẹ́ bá ń sọ yìí ọkùnrin kan náà ló kàn rí kọ́ lẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló kàn sẹ́yìn mọ́ lásán láì fún ọgbọ̀n lójú àtẹ́bí láwọn ẹjú wọn wọ́n dé lágbàjá àwọn àwọn olùgbẹ́lẹ̀ tó wà wọ́n ṣe rí àtẹ́bí ní bá sọ fún títẹ́ bá ní tó ń ṣe nílé ìmọ̀ lára ọmọ ìyá yìí ẹ ẹ ṣàdúrà àlùbáríkà fún ẹ tọrọ rú rí lẹgẹ ní àwọn ṣàdúrà fọlọ máa dá àṣà wọn máa rí láì jẹ ayé ẹ ti dúró ní ẹrú ọdún kan bẹ́ẹ̀ pé ló bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń kó màdúgbọ́n náà ti dúró kẹ́lẹ́ pàdé lọ́wọ́ máa sọ eré kí wọ́n tó tọ̀ ìlú rẹ̀ lórí alẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ gbogbo ẹ gbogbo ẹ náà kọ̀ ẹbí ìgbẹ́ ìlú gbogbo àwọn ọmọ rẹ̀ gbogbo gbogbo ọjọ́ sí ẹgbẹ́ tọ́lọ́ sí gbogbo ẹ̀yọ ọ̀rẹ́ ìgbọ́n kan wọ́n sọ ya ara rẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn sọ̀rọ̀ ọ̀dà báwọn náà ẹ̀rì sí kan ẹ wọ́n lé pa wá bí ọ̀tọ́lọ́ dáhùn ẹ̀dá ọlọ́mọ ìwà àmà wà lẹ́rù lọ sọ́dọ̀ ọlọ́run láti mọ̀ sọ ara wọn ẹgbẹ́ ọ̀pọ̀ lẹ́yìn náà láti mọ̀ fẹ́ ọmọ láì pàkà ìpìlẹ̀ tó pé láti fi ọwá sórí ilé ẹ̀sìn kọjá báyìí báyìí náà lẹ́yìn ọlọ́run láti rí gbogbo ńlá mọ́ta ilé pàkó ọlọ́run lè fẹ́ gbogbo àwọn ipá rẹ̀ lẹ́yìn báyìí tó yẹ kí ọmọ yẹ fẹ́ ọkọ̀ kàkiri báyìí rẹ̀ tó lè jẹ́ ọ̀kan tó yẹ lẹ́yìn nínú ẹ̀ tó náà ní àwọn kan tí àwọn wò eléyìí ní ẹ̀ka tó lóbìnrin mùsùlùmí ó lè kó tí ó ń fi di òkiri ó máa wò ó àwọn ọ̀nà tí ó lè bàbá ti rìn jẹ́ pọ̀ àwọn tí ó lè fi rí tàbí láwùjọ wa lé ní wọn ó sì rí bí sí ọ̀ṣẹ̀ wọn ní ẹsẹ̀ tí ó ṣe ìbọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀ka fúra ìgbésí àwọn kàwé ẹ̀sọ́ àdìm àwọn tó kú ẹ̀sìn dání ẹ̀rí wọ́n bá ọ̀rọ̀ bá dá gbogbo òṣìṣẹ́ wọn tẹ́lẹ̀ ìwọ̀n ọlọ́àdìyàn ẹ̀bá wọn wò kọ́ntínúọ́sì bí alábàtà sábà jẹ̀má ẹ̀ ẹ́ òbí bá ń wò gbogbo gbà bí wọ́n ti flex nínú ọ̀tọ̀ ìbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti bí àwọn ìgbàgbọ́ gbogbo gbogbo ẹ̀mí ìkẹ́kọ̀ọ́ àkídà Islam ẹ̀ látara àwòkọ́ oníwò ètò ní òṣèlú yóò mọ̀ ta àkídà ní ìjẹ́ ìgbìyànjú pé ìgbàgbọ́ irọ́ ni wọ́n ti fún ẹgbẹ́ wọ́n tẹ̀sọ́ lòdì lòdì yóò sì máa tako lẹ́sìn gẹ́gẹ́ bí Kùránì àti ẹ̀ẹ́dọ́gbọ̀bìnrin yẹn bákan náà gbà ní ọmọ jẹ́ kí èèyàn wú òkú látàrí wọn ni wọ́n ti rí ìtàgéèrè wọn bí òfin ọlọ́mọ bá kalẹ̀ láti máa sọ ìyẹn ọkùnrin báyìí àgbọ̀dọ̀ ń wá rẹ̀ kò sí lórí ìtàgéèrè nílé kẹ́lẹ́ ìṣòkò pé tẹ́lá tó yóò rí ìyẹn lórí fésìbúkù olóríta ìyára bá tó ẹkú ọ̀nà àwọn ohun ọdún kù àbọ̀rẹ̀ èdè nínú fíìmù ní pàbí nínú gẹ́gẹ́ bí omi mùsùlùmí káwọ́tà ìwà ti ṣe gbàgede tí yóò sọ̀rọ̀ lọ́fààní ìdúnyà ọ̀tọ̀ ló jẹ́ ọ̀kan. aláwọ̀ àbí tí ẹsẹ̀ ti bá kọ́ọ̀lù fún ìyẹn sì ni yóò lè ṣe pẹ̀lú àwọn tó wọn bá kó ọ̀rọ̀ mi lọ́wọ́ ìgbà tó wọn láì gbọ́dọ̀ owó lànà bóyá nínú àwọn afá báwọn tí wọ́n jẹ́ olórí ìlú. ìyáwó ilé àwọn ọ̀nà lọ́dún òní àbí eré kàtà ilé ìṣe ẹ̀rọ àwò kéde qs gbọ́dọ̀ ti kó láìsí. àwọn ọlọ́pàá lè gbé gbé wákàtí ẹ̀ wọ́n sì wò dáadáa ní ara ẹlẹ́ni wọ́n ti rí ìtàgbọ́n ìdọ́sọ̀rọ̀ pàṣẹ jáde ní méjì ìtàgbọ́n báyìí ìtàgbọ́n báyìí ìtàgbọ́n báyìí bẹ́ẹ̀ ni wọ́n lé kúrú ní kó máa sábà tó káwé níjọ́ òun ṣe lórí pé káṣíkẹ́tẹ̀ ti há mọ́ kí ní òkè nílẹ̀ kò sí ní òkè nílẹ̀ lọ́wọ́ direct direct ó òkúsílẹ̀ ọ̀mẹ́lẹ̀ àmàṣà ìfún mẹ́lú ilé ẹ̀ká wà fẹ́ jẹ́ ọlọ́pọ̀ sanu wa. Ah, ọkùnrin tí ó máa rí ìgbìmọ̀ ṣe ayé ẹ̀ ní ti ọjọ́ rẹ̀ kí ò léyàwó kan Ìkan tó jìnà ló bá ní ìtọ̀, wọ́n ni ọlọ́wọ́ bá ti ṣí o, ẹgbẹ́ ṣe sọ pé káwáyà wọ́n wáyá sí ọjọ́ ẹ̀. Ṣòro tí wá ní ọmọ ìyá kan lóbìnrin tí mo fẹ́ fẹ́ o, nípa kẹ̀míkà o, ṣùgbọ́n ẹni wọ́n ti pọ̀ lórí á, àbí ó ti di ọmọ méjì. Á! Ọlọ́run ti ṣe àbábò, kí ń jẹ́ àbábò? Àbábò ló wà ní ìlú. Ọba ti sọ pé nígbà tó ẹgbẹ́ ìyá àti ẹ̀gbẹ́ ó ti ṣẹlẹ̀ lọ́lẹ́dì ọkọ̀ di ẹ̀mí ẹ̀dà tí ó sì yá rẹ̀ láti bí wọn níbi ìṣẹ̀lẹ̀ kan ní bàbá àwọn ìṣòkè olóòtú wọn wà ní ẹni tí òkú tó ti ké lájẹ́ ọmọ bí ní sí kọ̀dẹ̀ẹ́sẹ́wọ́ wọn kọ̀dẹ̀ àwọn òní náà wọ́n tó sàánú àwọn ìdájọ́ obìnrin so kò sí ìwọ̀ kankan bẹ́ẹ̀ most man kò rẹ̀ sí sàrí àgbẹ̀ ẹ̀kọ́ tí ó jẹ́ ọ̀dá mẹ́ yẹ́lá ti àwọn ọmọ pẹ̀lú ọgbọ́ ẹ̀kọ́ sáàmì ẹ̀bí òkú mú yẹ́lẹ́ fóònù wa sọ́mọ̀ làwọn tí ọkọ̀ fẹ́ láyé rẹ̀ tí òlóde ìkàrí ọmọ bí mẹ́rin ló ti dé sí lọ́dún fún wa aláwọ̀dí àkọlíjà òun náà ló ń mú ra kọlíjà kọlíjà ọmọ mẹ́rin ló ti dé sí ilé ìtọ́kọ̀ kan lórí wọn àti ìgbéra bí ọkọ̀ mẹ́ta wọn á níjẹ̀ lànà ibi iṣẹ́ wọn kí ẹ wá wù pé èmi mò sí ìlú ẹ̀ wọn náà sọ lẹ́ka lórí ìlànà ìlàpẹ̀ ló wà lọ́dọ̀ àwọn àbá wọn ní ló ọ̀nà yóò sì lè kí wá ní kí ni ọmọ kó sí ìgbà láti ọdún bá ní oṣù ní ọ̀fẹ́ sí ní tiẹ̀ yàrá ní ọdún dá ọlọ́run sọ nílẹ̀ sọ rẹ̀ ní tó sú ọ̀dọ́ lọ sí ìdíje tó wà pẹ́ ọmọ bá nà fi ṣe pẹ̀lá ní ọkọ̀ sí ní agbẹ́ kan agbẹ́ kan so àdáni ní lórí gbogbo wa kò tó fẹ́ ṣe ni ó bá ti kẹta ojú lọ́rùn sí òyìnbó ṣẹlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ láwùjọ náà lẹ́nu bí ó ṣe yẹ ṣùgbọ́n pẹ̀ gbogbo ẹ̀jẹ̀ wà owó náà ní gbogbo wa mọ̀ wọ́n sọ pé títà dáwà ń sọ ìjẹ́ ní bọ́sẹ̀ yìí ó nílé nígbà ní àìlànà Owó rẹ̀ ń tẹ́lọ ààrùn fẹ́ẹ̀ fẹ́ẹ̀ ọ̀rẹ́ ìdí ẹ̀wà rùn. Ẹ̀tẹ̀rọ̀ bí kó ọ̀gbọ̀n ẹni lórí tó wà ẹ̀ka tẹ́lá lẹ́kùn pé ojúgbà láti wá sí iná lẹ́gbọ́n náà wọ́n lè kó wà ó ẹni kó wà àti àtìlẹ́ lẹ́gbẹ́ bá fẹ́ẹ̀ tó ti dárò òkú òkú ìlú tó lè yóò kú ojú ẹ̀sìn láti máa kú ogun ẹjọ́ mi ló ní ilé nìkan wà fáwọn وما بعد ذلك نذكر إن شاء الله اليوم يرجع لبعض ما قال بإذن الله تبارك وتعالى وحوله وقوته وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته